ọba ọba ọba ọba egungun mi ló ń fọn. ẹ̀gbọ́n mi ló pa mí sí pápá ògbódòdó mi lọ ọba ọba egungun.